mo kí gbogbo ìwọn olólùfẹ́ wa tí ẹ̀ ń pè mí ìgbà tẹ́ ẹ gbádùn ètò tàná tẹ́ ẹ tún lù mí lọ́gọ̀ ẹnu pé áá tí ta ń gbé ọlọ́dún yìí mọ̀ tó lágbára àmú ní bẹ́ẹ̀ ni ọ̀tún ọ̀tún náà lọ́jọ́ máa ń yọ ọ̀tún ọ̀tún náà lẹ́ẹ̀mọ́ gbádùn nílé iṣẹ́ wa lórísun bí torí pé alára ni wá hmm, àwòkọ́ṣe ni wá fún gbogbo àwọn ilẹ̀ kílẹ̀ gbogbo fún gbogbo àwọn tẹlifíṣàn tó kù gbogbogbò ni wọ́n fi wá ṣe àwòkọ́ṣe ẹni tí a wa lọ́tún lọ́tún ní gbogbo ìgbà kí ọlọ́run wa kí gbogbo àwọn tí wá tètò tọdún yìí náà tó fi bọ́ sójú ìwòran yín ọlọmọsàbà dúpẹ́ fún wọn ọlànàbí lọ́dọ̀ ọlọ́run orúkọ mi ìyípadà alhaji abdulkadir yusuf ọba ọwọ́ àdúrà yín náà ní lọ́kàlẹ̀ sórí ètò àwa hmm. dúpẹ́ pọ̀ lọ́wọ́ gbogbo àwọn olóore wa bàbá wa alhaji wa professor ahmed bin salahuddin ọlọ́run níjọ́ bàjẹ́ fún yín adúpẹ́ pọ̀ lọ́wọ́ yín ọlọmọsàmọ́ bá a sàlékún àrànṣe máa bá a sàlékún dùnú fún yín iléeṣẹ́ yín náà standard insurance consultant limited kò ní bàjẹ́ kò ní dàrú ọlá àwọn ẹni ọlọ́run ìyá ọ̀làjà wa Khadija Ṣọlá ìyá àdínní ọwọ́ àdúrà dáwà foundation àdúpẹ́pọ̀ ọkọ̀ àdúró tiwa lórí ètò yìí ẹ ká sọ fún wa gbogbo nǹkan ni wọ́n fi dúró tiwa ọlọ́mọ sábà dúró tì yín ọlá nẹ́bí lọ́dọ̀ ọlọ́run ìyá wa alhaja wa kudratulá ìkọ́lé towó ìyá wa pàṣẹ àdínní ọwọ́ àdúrà dáwà foundation àdúpẹ́pọ̀ lọ́wọ́ tì yín náà ọlọ́mọ sábà wà pẹ̀lú yín ọlọ́run ní fi í sílẹ̀ ní ìdààmú lágbára ọlọ́run gbogbo ìdáwọ́lé yín ọlọ́run ọjọ́ ọmọ yọrí sí àwọn tẹ́ ní àmọ́ sàdá fún láwọn tó bí yín tí wọ́n sẹ̀yìn lẹ̀ ọlọ́mọsàbáwa kẹ́ wọn ọlọ́mọbáwa gẹ̀ wọn. alájà àmọ̀nsọ́lá tó lu atóyìn láti lọ abẹ́kúta mo dúpẹ́ pọ̀ lọ́wọ́ tìyín náà fún àdúró tìyín lórí ètò yìí ọlọ́mọsàbáwa wà pẹ̀lú yín o. ìyá alájà wa lè gáálí àdúpẹ́ pọ̀ lọ́wọ́ yín ọlọ́mọba àṣàn ilẹ̀ sàn rè o ọlọ́nàbí lọ́dọ̀ ọlọ́run bàbá wa alhaji wa abdullateef ọ̀yásìpẹ̀ àti wa ọ̀yásìpẹ̀ àdúpẹ́ lọ́wọ́ yín ẹ̀kú àdúró tiwa lọ́dọọdún gbogbo gbà wọ́n ní a máa ṣàdúrà fáwọn tó alhaji wa salahudeen owó ní kókó ọ̀yáṣípẹ̀ alhaja wa samiat ọ̀yáṣípẹ̀ àti àyàwá alhaja wa fatima ọlásàndé hasan ọlọmọ náà bó sábà kẹ́ wọn bá wa gẹ̀ wọ́n ọlọ́run kò ṣekú ní ìsinmi fún gbogbo wọn ọlànàbí lọ́dọ̀ ọlọ́run la hawla wala quwwata illa billahi aliyah tí wọ́n á kí alhaja wa miriam àkórèdé baálé wọn ní àmọ́ sàdúrà fún alhaja wa murtado àkórèdé ọlọ́mọ sábà kẹ́ bàbá náà ọlọ́mọ bá foríjì wọn gbóntú bàbá náà fílẹ̀ ọlọ́run níjọ́ bàjẹ́ ọlọ́run ẹni ọlọ́run la hawla wala ilà abilà ilẹ̀ àlìlẹ̀ àti gbogbo olólùfẹ́ wa tí ẹ̀yin náà ní ẹ máa darapọ̀ mọ́ wa láìpẹ́ à ń retí ọwọ́ yín à ń retí ìkún lọ́wọ́ yín lórí ètò wa ètò yín Ramadan Kareem gẹ́gẹ́ bí ìṣe wa ẹ mọ̀ pé a máa kọ́kọ́ lọ wo eré orí ìtàgé hmm, ẹ̀rí ń ta abẹ̀rẹ̀ lánàá alihamudu ẹ̀rí ìtàn arákùnrin kan ni mo rò pé tí tá bá parí ìtàn yìí pẹ̀lú ògùn Ọlọ́run ṣáàlá o ìbéèrè ọwọ́ ayé lórí ẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ń fọkàn bá wa lọ ìbéèrè ọwọ́ ẹ sáà máa ra wò bá a ṣe rọra ń ṣe tá à ń sọ rẹ̀ fún yín lékiri lékiri yẹn ẹ máa wo kẹ́sì máa kọ́ tẹ́ ẹ bá rí kọ́ lẹ́yọ kọ̀ọ̀kan ẹ máa kọ́ lẹ̀ ń bẹ̀ pẹ̀lú ògbó ọlọ́run tá a bá parí eré náà a máa béèrè béèrè nípa rẹ̀ a lọ wo eré náà nísinsìnyí ṣùgbọ́n tá a bá padà dé láti bí eré náà kó tó pa wà padà sí túdò adarí sílùú lọrin lọ́dọ̀ bàbá wa alálùkùránì tá a bá dé látọ̀dọ̀ bàbá wa alálùkùránì a wá bọ́ sórí stúdíò a wá bọ́ sínú stúdíò gangan gangan a wá pàdé àlejò mi tí mo nílé ní àfáà ńlá ni mo gbà lálejò lónìí náà bàbá wa ta máa ń gbé wa lọ́dọọdún náà ni tó jáde pé ọ̀tún ọ̀tún lọ́jọ́ yìí lọ́rọ̀ wọn torí pé èyí tá a tún fẹ́ tìrìtì lénìí tá a fẹ́ mẹ́nubà lénìí ọ̀rọ̀ kan ní tó yẹ pé gbogbo yín bẹ̀rù rẹ̀ ẹ fẹ́ gbọ́ a máa sọ <laughs> kí lọ́wọ́ tẹ́ ẹ fẹ́ gbọ́ tá a máa sọ lágbára ọlọ́run tá a bá dé látọ̀kì lọ́hùn ẹ̀yin náà máa bá wọn pàdé ẹ já lọ sókè lọ́hùn náà ká lọ ogun tá a sọ kalẹ̀ yìí bisimilayi. ẹ káàbọ̀ padà wa Ramadan Kareem <laughs> gẹ́gẹ́ bí mo ti wí lẹ́ẹ̀kan lọ́hùn nígbà tí mo lọ sókè lọ́hùn lẹ́ẹ̀kan mo àfa ńlá gbá àlàáfà tí mo wálé ní gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ wọ́n wọn kì í ṣe àìmọ̀fólóko òdú ni wọ́n nílé iṣẹ́ Orísun bí torí pé lọ́dọọdún náà ni a máa ń pè wọ́n tá a máa ń jàǹfààní mímọ́ wọn. àwọn náà ni ustaz wa afọ́dá sheikh al-imam al-sheikh lukumanu tefutu tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdarí ilé ẹ̀kọ́ tí a pè ní markasul wa'i markasul wa'i al-arabi al-islami tó wà ní pápá ṣàfà ní olúmọ street ní agége baba asalaamu alaykum wa rahmatulahi wa barakatu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu. a kú a kú àmójúbà ramadan alhamdulilayi ọlọ́wọ́n jẹ̀mí ọgbàjá ọlá anabi lọ́dọ̀ ọlọ́wọ́n ọlá la ilaha illallah baba e topic ni mo fẹ́ ká yanjú lónìí a fẹ́ sọ̀rọ̀ lórí bí a ti ń sìnkú nílànà islam torí tó jẹ́ kí n gbé tọ́pìkì wa ni wípé a rí wípé láyé lónìí oníranran ọ̀nà làwọn èèyàn ti ẹ̀ ń gbà fi sin òkú ẹlòmíì ọmọ ìyàtọ̀ nípa sísìnkú àti sísìn òkú àti jíjẹ òkú bẹ́ẹ̀ sì ni jíjẹ òkú wà sísòkú wà sísìn òkú wà a wá fẹ́ kí báwo ni ìlànà báwo ni Islam ṣe kọ́ wa ká ṣe ṣe é gangan náà ni mo ní ká yẹn júlẹ̀ ni. A'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim. الحمد لله والصلاة والصلاة والسلام على أشرف رسول الله سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم آمين إنما الأعمال بالنيات وإنما لكل امرئ ما نوى بوانيكي كيكيولا كيكيولا كي السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته آه nípa ìbéèrè ńláńlá جوسي وجوا jù كانت iwájú wa ìbéèrè kan àti ìdáhùn ẹ̀ lọ́wọ́ gbogbo ẹni tó bá gbéṣẹ́ ẹ̀sìn dání tá a sì gbọ́dọ̀ máa fi kọ́ àwọn jàmáà wa ká máa fi ṣàǹfààní fún gbogbo àlè ó mọ̀ wípé àwáyé má lọ òsí béèyàn bá ti wáyé ọlọ bó bá wá lọ kí ni ìpalẹ̀ máa wá ọmọ tí ń bọ̀ wáyé agbọ́dọ̀ palẹ̀ mọ́ àbí tí ó dé sínú ayé gẹ́gẹ́ bí ẹ̀kọ́ Islam bẹ́ẹ̀ náà lẹni tí bá ń lọ náà Islam gbé e kalẹ̀ lójúṣe lẹ́tọ̀ọ́ ni pé ká palẹ̀ mọ́ bó o ní ó ti kú ò láyé àti ibi tí ó dé sí látara pípalẹ̀ mọ́ yẹn òun náà ni pé bí yẹn bá ti dáyé islam fẹ́ ká fún un lẹ́sìn bá jẹ́ mùsùlùmí ẹ̀kọ́ lẹ́kọ̀ọ́ ẹ̀sìn islam kọ́ yanjú kó sì jókòó sí lára ẹ̀kọ́ yìí ni wọ́n máa lò títí fáá tó bá wá lò dáadáa níjọ́ bá fẹ́ kú láyé yóò ráyè kú dáadáa yóò sì ráyè pàdé ọlọ́run dáadáa islam wa kọ́ alẹ́kọ̀ọ́ wípé léyìí tí ó súnmọ́ jù òun ni pé kò sọ́nà tọ́lọ́run ò lè gbà mẹ́rú lọ àmọ́ lọ́pọ̀lọpọ̀ ọgbà bẹ́ẹ̀ lómi bá ń ṣàárẹ̀ islam ofeka ká máa fojú wo gẹ́gẹ́ bí wípé àbí aburú ni àbí nǹkan tí ò ni kódà níbi wa muhammad sallallahu alayhi wa sallam ojú oyé wa wípé àárẹ̀ nínú àwọn mùkàfẹ́rà tó dùnú ibi lọ́wọ́ ìbọ́lọ́n bá mú àárẹ̀ wá fẹ́ rú nígbà tó bá fẹ́ pè é sọ́dọ̀ àbí ọlọ́run tí ì yẹn wípé orí ọlọ́run ṣe fún islam ní àárẹ̀ lọ́dọ̀ ọlọ́run bá wípé ni pàápàá jùlọ tó bá yẹ pé látara àárẹ̀ yẹn ni sábàbí tọ́lọ́run fi pè yẹn lọ sí sí ọ̀dọ̀ nítorí pé ànábìjọ́ yé wa wípé ọlọ́run ọba máa fi pa ẹ̀ṣẹ̀ rẹ ẹni tá a bá wá rí i pé ó ti súnmọ́ tí ń pọ̀ka kú nínú àwọn ẹ̀kọ́ tí Islam kọ́ wa òun ni pé ẹ má jìnnà sí i hmm. Islam fẹ́ ká máa sọ àwọn ọ̀rọ̀ kan sí i létí ká máa wí àwọn gbólóhùn kan sí i létí ká máa wí nítòsí ẹ̀ bó bá fi lè ṣe kò kóun náà rí gbólóhùn yìí gbà lọ́wọ́ wa tóun náà rí wí bá a ti ń wí tọ́wọ́ ajá pé òun ló wí gbẹ̀yìn tẹ́mi fi bọ́ lọ́rùn yẹn anabi jẹ́ oyé wa wípé ọmọ àlìjánà ni. Allah kí ni gbólóhùn náà òun náà ni pé la ilaha illallah la ilaha illallah la ilaha illallah gbólóhùn yá máa wí ibi hmm. tá a bá ti rí i pé ẹni tó wà lórí ibùsùn àárẹ̀ tá a sì ti rí i pé àárẹ̀ yóò súnmọ́ àárẹ̀ ọlọ́jọ́ anabi hmm. fẹ́ jẹ́ ká máa wí sí i létí ẹ máa wí bó bá fi lè gbà á lẹ́nu yín tóun náà ibi tó wá jẹ́ kí gbólóhùn yín ló wí gbẹ̀yìn anábì ni ó di ọmọ àlìjánná nítorí pé n tí jẹ́ ìsìláàmù náà ní gbólóhùn yẹn láàfin gbọ́dọ̀ fi ṣeré kò sí fi báyàn sáwéwà kò sí fi báyàn sàwàdà nítorí pé n tó di ìsìláàmù múnu bí yẹn bá wá rí ibi mú lọ́dọ̀ ọlọ́run ń sọ wípé n mo mú dé n tó ní hmm. mú dé náà lèmi náà mú dé n tó lọ sọ fọlọ́run nìyẹn lábẹ́ bẹ́ẹ̀ òun wá ní wípé bí èèyàn bá kú bọ́lọ́n bá ti ní kẹ́mi ọbọ́ lọ́rùn mùsùlùmí n da fáwọn àtàwọn à a máa wá sunkún a máa gbéra mọ́lẹ̀ a máa jara mọ́lẹ̀ ha òfó sí òun ha aláàánú mi lọ ha olóore mi lọ ha Islam ọ̀fẹ́ hmm. lóòótọ́ bí èèyàn bá lọ yóò dún yàn hmm. ẹni ó bá wúlò tó bá lọ yóò dùn yàn islam ò sì sọ pé bí bá kú fún wa ká má sunkún torí pé ànábì jó yé wa pé inna Allaha la yu'adhibu bi dam'il 'ayni wala bi husnil qalbi walakin yu'adhibu bi hadha fa ashara ila lisan ànábì ní ọlọ́run ò ní jẹ́ yàn ń yà lórí pé yẹn kú fún yàn ẹ wá ń sunkún àmọ́ hmm. kí lọ́lọ́run ó jẹ́ èèyàn yàrá lórí òun gbé ẹmọ tẹ́ fẹnu yín wí. tẹ́ fẹnu sọ. ẹ má fẹnu sọ hmm. sọ kú sọ débi pé yóò kó bá yín yóò sì kó bá òkú tí ó kú kalẹ̀. Hmm. so bí èèyàn bá fẹ́ bara jẹ́ lórí pé èèyàn kú a lè bá a lè sunkún àmọ́ ká gbà wá lágbe tó kù tó yẹ ká ṣe látara ẹni ó bọ́ tẹ́mi bọ́ lọ́rùn rẹ̀ wọn. bẹ́ẹ̀ bá ti bọ́ lọ́rùn mùsùlùmí ń gbọ́dọ̀ kọ́kọ́ wí ni pé inna lillahi wa inna ilayhi raji'un ọ̀dọ̀ ọlọ́run ló ti wá ọ̀dọ̀ ọlọ́run náà sì ni ó padà sí a wà á ṣàdúrà so látara wípé gbólóhùn tá a wí yìí oríṣiríṣi ìṣesí lèèyàn máa bá lọ ọ̀dọ̀ Ọlọ́run nítorí pé jíjáde ẹ̀mí kúrò lára ìtọ́lágbára ni afọwọ́ àgbà Ibn Sina ó ní habatọ̀tì ilayka minal mahalli lè arfa'in warqahum dhatu ta'azzuzin wa tamannuhin wasalati ala kurhin ilayka farubbama kariyat firaqaka wa hiya dhatu tafajju'in ẹ̀mí njọ́ tó fẹ́ wọnú ara nǹkan mímọ́ ni hmm. ó dà gẹ́gẹ́ bí ẹyẹ pigeon ẹyẹ funfun báláyé òun lẹ̀mí ọ̀dọ̀ ọlọ́run sì ní ti ń bọ̀ nítorí pé ìsàlùmọ́kà ni rọ́ kò lè róhó nínú ọ̀dọ̀ ọlọ́run mímọ́ lẹ̀mí mímọ́ ti ń bọ̀ ọlọ́run wá fi sínú ara ara ní ẹ́límẹ́ǹtì ọlọ́run fi dá yẹ̀pẹ̀ ìdẹ́lẹ̀ hmm. láti mú un nǹkan àdó tí a máa wà ń bẹ̀ níjọ́ tẹ̀mí wọn wá fẹ́ wọra ẹ̀mí wọn fẹ́ wọnú ara òun lọ́fà tó máa máa fi ké tó bá bọ́ sínú ayé hmm. nítorí pé yín tó sọ̀kà tó papọ̀ sí wọn kì í ṣe ọ̀nà Hmm. ẹ̀mí ń bọ̀ láti ibi mímọ́ ara ń bọ̀ láti ilẹ̀ ilẹ̀ hmm. ẹ̀mí ò wá ní fẹ́ wọnú ara níjọ́ tọ́lọ́run bá fẹ́ fi sí àmọ́ gẹ́gẹ́ bí àṣẹ ọlọ́run wọ bẹ̀ yóò sì wọ bẹ̀ hmm. nígbà tá a bá dáyé tán a wàá gbàgbé ibi àti ń bọ̀ wípé ibi mímọ́ ni a máa wá ṣe bàjẹ́ a máa ṣe ràǹgbáfẹ́ bẹ́ẹ̀ náà wá níjọ́ tá a bá tún wá fẹ́ kó nínú àrí kẹrẹ àti fèrè àkọ́kọ́ wa yẹ zá tuntun fẹjọ yìí wọn ò ní fẹ́ kú òmọ ọlọ́run wàá fà yọ pàtì. láìla ìtú ọ̀fẹ́ bí ọ̀sán tó ọ̀fẹ́ lọ tẹ́lẹ̀. iye ọlọ́run wàá fà yọ ah! ló fi já sí wípé ìṣesí oríṣiríṣi ní máa wà fókù tó bá kú hmm. níbi fífa ẹ̀mí yọ pàtì hmm. ẹlòmíì abùgbé àdí ẹlòmíì alájúlẹ̀ ẹlòmíì alanúlẹ̀ oríṣiríṣi ìṣesí hmm. ní máa wà fókù ló fi já sí pé àwọn tá a bá wà ń bẹ ẹ̀kún kọ́ ló kù a níṣẹ́ ṣe tó pọ̀ nígbà tẹ́mi bá bọ́ lára yàn inú iṣẹ́ wo láṣẹ ń bẹ ni pé ẹ fọwọ́ bọ́ ọ lójú à á fọwọ́ bọ́ òkú lójú ẹ bá ti fọwọ́ bọ́ ọ lójú á pa ojú rẹ̀ ní tó bá yẹ pé ó bá lajú lẹ̀ àbí ẹ̀kọ́ ká fa àǹtà àpapọ̀ ẹ̀ méjèèjì tá a bá ti fa báyìí ẹ̀yìn jù wọn pàdé hmm. so nínú àwọn nǹkan tá a kọ́kọ́ ṣe fún òkú ni ẹlẹ́ẹ̀kejì níbi tó kú bá ti ń jà ràyìnrà èèyàn bá ń jẹ tẹ́bi bá fẹ́ bọ́ lára rẹ̀ ó lè sùn yábayàba tó bá ti lo ìṣẹ́jú mélòó kan lẹ̀ yọ̀ gan so ẹ tún un ṣe lórí ibùsùn bí ó bá wà ẹ tún ṣe hmm. ẹ tún ṣe ẹ jẹ́ kó sùn dáadáa kọ́wọ́ wà bó ti yẹ kó wà kẹ́sẹ̀ wà bó ti yẹ kó wà kórí ó wà bó ti yẹ kó wà ó wá dáa púpọ̀ gẹ́gẹ́ bí n bá nínú kó tó di pa àpalẹ̀mọ́ rẹ̀ ńlẹ̀ so nígbà tá a bá wá ṣe èyí ò tán òun ló wá kú wípé ká máa wá wádìí nípa àwọn nǹkan wo lòkú ìsọ̀ọ́lẹ̀ àsọ̀ọ́lẹ̀ rẹ̀ hmm, hmm. a gbọ́dọ̀ wádìí àsọ̀ọ́lẹ̀ òkú yẹn nítorí pé ó lè sọ níbi tó ní ká sìn òun sí tó ń bá kú àbí ó sọ àsọ̀ọ́lẹ̀ pé lágbájá báyìí ni ó sinmi lágbájá báyìí ni kò kírun sí mi lára a sì gbọ́dọ̀ tẹ̀lé tó bá jẹ́ pé tí ò bá yẹ takò tọ́lọ́ àti àná Muhammad sallallahu alayhi wa sallam so Islam náà tún wá kọ́ wa lẹ́kọ̀ọ́ yìí pé ẹbí òkú ló yẹ kọ́ máa sìnkú hmm. eléyìí ó máa jẹ́ mẹ́sẹ̀gì fún gbogbo ẹ̀yin àfa ẹni ó súnmọ́ òkú jù ní ṣẹ̀ríà Islam ni ó sìnkú ẹni ó súnmọ́ hmm. òkú jù ní ìṣèwọ́n náà ẹbí ọmọ ara tán súnmọ́ òkú pẹ́kípẹ́kí nítorí pé àwọn ìṣesí tá a wí yìí náà ni ẹlòmíì ẹ kò mọ́nu ah, ìgbà tá à ń sin bàbá yẹn ah, nǹkan tá a bá ọ̀dà àtẹ́bá tiẹ̀ rí mọ́ ṣe ń rùn ẹni ó bá fẹ́ wẹ̀ kú orí ẹ̀ gbọ́dọ̀ gbọ́dọ̀ pé kéye pé ẹni tí ó mọ̀ á máa sọ òkú sọ káàkiri ẹni ó wá lè bùyàn láṣìírí tó tó jẹ́ èèyàn ò sí. Hmm. níṣẹ́ rí àfigbé kalẹ̀ pé ẹni ó bá súnmọ́ kú òun ni ẹjọ́ hmm. wẹ̀ kú òun ni ẹjọ́ so eléyìí jẹ́ mẹ́sẹ̀gì

ẹ̀yin lọ́lọ́ ní ẹ wẹ̀ ẹ́ ẹ̀yin lọ́lọ́ ní ẹ wẹ̀ kú yín intẹ́fì wa mọ̀ wẹ̀ ni wípé ẹ̀jẹ̀ lọ kẹ́kọ̀ọ́ ẹ̀sìn kẹ́ ẹ fi mọ̀ bá àti ìwé kú tẹ́ ẹ bá wá fẹ́ bẹ àfa àkọ́wẹ̀ kò ṣẹ̀ṣẹ̀ ń bi káfa gbowó lọ́wọ́ yín o. ẹ bàbá sẹ́ni tẹ́ ẹ dẹ́hùn gangan ni mò ń bọ̀ <laughs> torí pé kí ni ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lónìí wọn àmọ́ wọn àmọ́ kí ni ẹ̀ síra wọn kọ́ lọ́wọ́ sàmùnà wa ẹ lábàá ní tẹ́ wọn wá ń lé afọwọ́ àṣẹ kìlọ̀ kọ́mọ́nù tẹ̀fọ́tù là lálejò ẹ jẹ́ ká dókè lọ́hùn náà kábọ̀ wọn àti kúrò lórí ètò ètò sì ó tẹ̀síwájú ẹ̀sìn ẹ̀kú kalẹ̀. ẹ káàbọ̀ padà sórí ètò yẹn tó wà Ramadan Kareem afọwà Sheikh Lukman Tefutu ni a ti ń gbà lálejò ọ̀rọ̀ nípa bá a ti sìnkú nílànà ẹ̀sìn Islam òun náà ni wọ́n ń bá wa yanjú. bàbá ẹ sọ̀rọ̀ débi wípé tí àwọn àfáà tán bá pè kàn á wẹ̀kú wípé a lè fún wọn lówó. ṣé irú ohun yẹn so ó lẹ́tọ̀. ó lẹ́tọ̀ dáadáa kódà àfáà lè béèrè. àfáà lè béèrè. bẹ́ẹ̀ ni ẹkú yín ó fẹ́ rẹ́ńdà sáfíìsì fún yín ni kìí sọ̀ràn yan wípé bí ọba wẹ̀ ọ́ wá ṣe lọ́hùn. Hmm, hmm. so níbi pàtàkì kọ́mọ ẹ̀yìn ó kéwù nù. Hmm. so gbogbo àbá àti ńlọ jà sí òde wọn pè mí lóde òkú ó nídìí ẹ̀. ọ̀nà àgbàtọ́ lọ́n là kalẹ̀ fún ọ tí wọn náà tí wọn náà lè fi rí jíjẹ mú mu rọrùn sí pọnú ìsìlámù àwa la àmọ́ àbí ká mọ̀ wá a máa lọ jókòó sóde à ń lo wákàtí mẹ́jọ wákàtí mẹ́ta ẹ̀wọ̀n bá kún bẹ́ẹ̀ lọ́gbà bẹ́ẹ̀ Hmm. tó bá fẹ́ jẹ́ ọba àwọn wẹ òkú wọn béèrè owó kò ṣẹ̀ṣẹ̀ ń bẹ̀. Masha Allah. béèrè iye tí ń gbà ní kò ṣẹ̀ṣẹ̀ ń bẹ̀. dora àwọn ni wọ́n kọ́kọ́ lẹ́tọ̀ọ́ sí kí wọ́n wẹ̀. kìí sáfà báwọn ọ̀dẹ̀ ti lè ṣe yẹn wọ́n fẹ́ bẹ̀ wọn nìyẹn ẹ̀kọ́ ni wọ́n náà kọ́ wọ́n náà sanwó ẹ̀kọ́ ni. sanwó ẹ̀kọ́ gbogbo rẹ̀ Masha Allah. baba ẹ̀rọ kò torí àsìkò mo fẹ́ ká àwọn nǹkan bẹ tó pé pọ́ìntì kan bẹ táwọn ará ilé retí kí á yanjú lórí ọ̀rọ̀ yẹn torí ẹ̀ mo fẹ́ ká máa yanjú ẹ̀ lẹ́yìn kankan nípa pé tí a bá sin òkú tán nísìn àdúrà àjọ mẹ́ta àbíjọ méje àbíjọ No. Abi forty one days Abi forty days èwo ló bá lànà mú nú ẹ àbí wọn bá lànà mú rárá. ẹ ṣeun alhamdulilayi lábẹ́ bá a ti ń bá a bọ̀ òun ni pé káwẹ̀ kú nínú sunna anabi sallallahu alayhi wa sallam anabi ni agisinnaha thalathan agisinnaha witran thalathan khamsan aw sab'an so káwẹ̀ òkú nílànà ẹ̀wẹ̀ lẹ́ẹ̀mẹ́ta bá àti mọ ẹ̀wẹ̀ jánábà wọn náà láwẹ̀ kù bàbá ẹ̀wẹ̀ lẹ́ẹ̀mẹ́ta bí ọba mọ ẹ̀wẹ̀ lẹ́ẹ̀márùn bí ọba wọn ẹ̀wẹ̀ lẹ́ẹ̀méje ẹ wá faṣọ funfun dì í ṣẹ̀ríà islam sọ bẹ́ẹ̀ anabi ní fàyín náà wó khairu siyabikum wákẹ́fì nù fìyà mọ̀tàkùn anabi ló bẹ sallallahu alayhi wa sallam ẹ faṣọ dì í tẹ́ ẹ bá wá dì í tán ẹ wá wá àwọn ẹni tó mọ̀ kú gbé tó tí ò ní jásí gbé ẹkún ó tún gba òkú bọ́ lọ́wọ́ ẹ̀ àmì èyí tó dáa jù nínú sàárè òun náà ni pé kágbẹ́ láàdù bá a bá ti gbé kòtò tán ká tún wá gbé yàrá kó tó kó pọn sára ògiri báyìí ibẹ̀ láti òkú sí amọ́dọ̀dọ̀ wa ń bì bá a bá gbẹ́ sàárè tán kọ́bùrù tán a tún wá gbé kòtò kan sáàárín méjì òun náà da hmm. kò sí èyí tí ọ̀dà ń bẹ̀ so kaso àmọ́ bàbá fẹ́ sin òkú tá a fẹ́ gbòkú bọ́nu sàárè èyí tó dáa jù ń bẹ̀ ni pé táà nábì tá a rí ẹ̀rí fún oníke bisimilayi wàhálà mi láti rọ̀ sóòlù lẹ́sọ̀lá àwọn tó fẹ́ gba òkú sínú sàárè hmm. kẹ́límà tí wọ́n wí nù bisimilayi wàhálà milati rasulillahi sallallahu alayhi wa sallam awo bisimilayi wàhálà sunnati rasulillahi sallallahu wọn wì síbẹ̀ wọn gbé òkú síbẹ̀ so tá a bá wa tá a bá dé òkú a ṣàdúà a ṣe gbogbo ẹ̀ so ìyín ò ti parí nípa bá àti ìwẹ̀kú bá so ó wá ku àdúà hmm. lábẹ́ àdúà wọn àdúà ti bẹ̀rẹ̀ láti ibi tẹ̀lkíìm tá a máa ṣe fún òkú ìpè òkú yìí má gbàgbé kẹ́lí mọ́tò ṣàhádà gẹ́gẹ́ bá àwọn àfáà kan ti wí ní tó ṣe láyé ìrun ààwẹ̀ gbogbo kánà létí gbogbo yìí náà fẹ́ ń ṣàdúrà fún ni. Masha Allah. so àdúrà ti bẹ̀rẹ̀ láti bẹ̀ kódà ó ti bẹ̀rẹ̀ láti gbà láti kọ́ bẹ̀rẹ̀ yàsín fún nígbà tí a tẹ́lẹ̀ nulẹ̀. ta tẹ́lẹ̀ nulẹ̀. abáwá sì kúta nípa pé káwá ṣàdúrà ọjọ́ mẹ́ta àdúrà ọjọ́ méje àdúrà forty one days ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ni wọ́n máa sọ pé bídíà ni. Hmm, hmm. kò sí àáfàá kan láyé tó lè takò pé ká ṣàdúrà fókù wípé haramu ni. Hmm. bó bá ti ṣe bẹ́ẹ̀ kò mọ tó gbé dání nù so islam ní àṣàdúrà alukurani ní àṣàdúrà hmm. ọlọ́run fi yé wa wípé àwọn múmi ní òdodo ni wọ́n máa tọrọ pé rabbana gifri lana wali ikhwanina alladhina sabaquna bil iman hmm. wala tajal fi qulubina ghillan lil ladhina amanu. bá àwọn bàbá yìí tiẹ̀ wọ́n gbá wọ́n ṣe islam bàbá tó bí wa tó kú hmm. ó ṣe islam ṣáájú tèmi ló fi mi sójú ọ̀nà bẹ́ẹ̀ ìyá tó bí mi tó kú ó ṣe islam ṣáájú tèmi ló fi mi sójú ọ̀nà bẹ́ẹ̀ ọlẹ́tọ̀ ṣàdúrà lọ́dọ̀ mi ká tó wá sọ pé ìta nẹ́bí náà sọ sọlá ìzá bí ẹ bá ti kú nǹkan mẹ́ta ni ó pò fún waladun salihun yẹ̀dẹ̀ wọn la ẹgbẹ́ bá ti mọ̀ so islam ò sọ pé ká má ṣàdúrà fún. àmọ́ níbi àròyé wa ń bẹ̀rẹ̀ pé ìjà lè mú ọjọ́ ọjọ́ mẹ́ta ni ká ṣàdúrà àbí ká mú ọjọ́ ọjọ́ méje ni pé ká ṣàdúrà àbí ká mú ọjọ́ àbíjọ́ mẹ́jọ àbí forty one days ká ṣàdúrà so ní ọ̀dọ̀ wa ń bí báyìí ń táwọn àfa ń tẹ̀lé ń bẹ̀ átharu Sayuti òun ló àwọn sàábì ànẹ́bì máa ń ṣe é wọn á jókòó ṣàdúà níjọ́ mẹ́jọ gẹ́gẹ́ bí àdéhìsì kan tí wọ́n ti rí wípé béèyàn bá jẹ́ múmi ní àwọn màláìka ọmọ porí ọ̀dọ̀ rẹ̀ lọ́ọ́ béèrè béèrè lọ́wọ́ ẹ̀ ìbéèrè wọn èsì ṣe pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọjọ́ méje tó bá wá pé ẹni tí èsì múmi ní forty one days òun ni wọ́n fi dọ́dọ̀ mùnáfìkì àmọ́rú ìṣesí tó kù wá wà làwọn àgbàlagbà fi mú yín àyín pé ẹja ṣàdúrà ọjọ́ méje ẹja ṣe forty one days èyí yòówù tó bá ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kọ́lọ̀ máa fi fúyẹ́ ẹ̀yà fún máa fi ṣàánú ẹ̀ fún. Hmm. so ká jókòó wípé àmújọ́ mẹ́ta méje òun ni pàtàkì bí kì í bá ṣe pé àdúrà tá a fẹ́ ṣe fòkù so òun ni pàtàkì kò sí nǹkan tó burú nípa wípé àmújọ́ mẹ́ta àbá àmújọ́ márùn-ún àbá hmm. àmújọ́ méje kò sí ní tó burú mbẹ̀ so ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń takò kódà ẹlòmíì bá a débi pé ẹ nídìí sàárà ẹ wá jókòó ẹ wá dáná fòkù kò sí nǹkan tó ẹni bá lọ sáwọ́dí rí yọ́mọ̀ yìí àṣẹ sàárà àtàwọn alárúbá àyè sàárà tó wọn wàlá ẹlòmíì ọlọ́lùmọ̀ yìí mílíọ̀nsì tí ó kó lọ sáwọn etí haramu ìgbẹ́ sáwọn fi dáná fún gbogbo àwọn àhòjá àjàbẹ́tẹ̀lá ìgbẹ́ wọn fi dáná fún wọn so mélòó nínú ẹnu yìí táwa ti ṣèyàn yìí hmm. so ká ṣe sàárà fókù kò sí láìfi ń bẹ ká jókòó àdúrà fókù kò sí láìfi ń bẹ kọ́mọ ó jókòó lórí àwọn òbí rẹ̀ kò sí láìfi hmm. ó pé àwọn èèyàn pé ẹ bá mi jókòó àdúrà kò sí láì fi mbẹ hmm. nítorí pé àwọn sàábì ànábì a máa ṣe wọn a máa ṣàdúrà fáwọn òkú wọn wọn a máa péjọ ṣe kò sí láì fi mbẹ. Allahu bàbá ọ̀dà irú àwọn olólùfẹ́ wa tí wọ́n wò wá nílé ẹlòmíì á lóun gbé irun pípé kó yẹ máa bá òun pèrun lórúkọ ìyá òun lórúkọ bàbá òun lórí ètò báyìí ṣé ìyẹn náà ní ládàá. ó ní ládàá because nínú sọdákàtù járíà ló wà. Allah. n pé ká gbé irun pé èmi náà gbé irun ẹ bá mi fi pè é ládàá rẹ̀ kó máa bá àwọn òbí wa àmọ́ àkíyèsí kan láàánú bẹ́ẹ̀ hmm àkíyèsí tá à níbẹ̀ ni pé tá a bá ti rí èèyàn kan àbó ti ẹ̀ pọ̀ ju èèyàn méjì tí wọ́n ti gbé ìrun aago márùn àbágo márùn àbọ̀ èyí tó dá ń bẹ̀ ni pé kẹlòmíín náà wá prógáàmù míì tí ó ṣàǹfààní fálẹ̀ ó mọ̀ hmm. lórí chánẹ́ẹ̀lì yẹn irú owó tó fẹ́ fi pèrún yẹn o lè fi ṣe prógámù míì lórí tẹlifíṣàn náà tí ó já nfààní torí pé a ti rẹ́ nìkan tó ti pèrun kejì bá máa pèrun ìṣẹ́jú márùn márùn ẹ lórí alájà kìíní kan ìṣẹ́jú márùn alájà kìíní kan ìṣẹ́jú márùn alájà kìíní kan irú owó yẹn kákúkú fi ṣe prógámù bóyá káfá hmm. mi fi dá wa lẹ́kọ̀ọ́ yóò gbalada Allahu Akbar àbí ká fi dáná fáwọn ẹni tí ó jẹun àwẹ̀ yóò gbalada Masha Allah so tá a bá ti rẹ́ nìkan tó ti di ibẹ̀ òun torí pé ìrun hmm. gbogbo ayé ní ọgbọ̀n tó bá pè ẹnìkan ti wá pè èèyàn méjì ti pè é kó túmọ̀ já sí pé reputation ọmọ ṣẹlẹ̀ ń bẹ́ẹ̀ hmm. a sì lè fowó òun ṣe nǹkan míì tí ó wúlò falẹ̀ òun mọ̀ káwọn kó fowó òun ṣe. Masha Allah ah, ọlọ́mọba àṣàn yín lẹ́sàn-án rí ọlá nàbí lọ́dọ̀ ọlọ́run la ilaha illallah inú mi dùn pẹ̀lú àwọn àrùn tẹ́ ẹ yanjú fún wa yìí nípa ọ̀rọ̀ bí òkú bá kú mo wá fẹ́ béèrè nípa ṣíṣe òkú sẹ́ńpá hmm. ẹlòmíì kọ́dà àtẹ̀rẹ́ kúkú kan tó kúkú ah, ah, alájà ìbò ni jọ́mẹ́jọ àṣẹ àdó àjọmẹ́jọ àṣàdá ìjọ mẹ́jọ àti gbogbo ẹ̀ sí forty one days àti àti gbogbo ẹ̀ sí ẹ̀yìn àwẹ̀ ẹ̀yìn àwẹ̀ la máa ṣe gbogbo ẹ̀ wọn ni wọn fẹ́ ṣe gbogbo ẹ̀ ṣe ti gbogbo òun gbígbó owó gbogbo òkú wọn fẹ́ ṣe gbogbo ẹ̀ wọn fẹ́ ṣe gbogbo ẹ̀ gbogbo ẹ̀ tí wọ́n ń sọ yẹn ni pé wọ́n pèlére wọ́n máa sọ wọ́n ra ilé ọ̀ràn sísáré oko pẹ̀tọ̀ àfẹ́ sùnkú lágbájá kí ni Islam sọ ń pa yìí. torí níbi bá a ti ń sìnkú ńlẹ̀ wa ńlẹ̀ Yorùbá ń bí oríṣiríṣi àwọn àṣà ló ń béèrè fàyè padà hmm tá a sì gbọdọ̀ mọ́ ṣe àwa àfa sì gbọdọ̀ mọ́ sọ gẹ́gẹ́ bí ojúṣe wa nítorí pé tá a bá ṣe ẹ̀sìn ọmọ bàjẹ́ sí i ọ̀pọ̀lọpọ̀ ń tà ń ṣe ńlẹ̀ yìí òun náà ni wípé à ń jẹ̀kú ni àṣojúṣe fòkù. à ń jẹ òkú ni àṣojúṣe fòkù. Allah. ẹ jẹ́ gbé láti bí bẹ́ẹ̀ lómi bókú mi bá ti kú nílẹ̀ Yorùbá ń bí wọ́n wàá sọ pé ẹnìkan bàbá àsìkú mm. bàbá àsìkú yẹn òun ni wọ́n wàá gbowó fún ó lè jẹ́ àbúrò òkú ó lè jẹ́ gbọ́n òkú kódà ó lè jẹ́ nìkan tó gbé ọmọ kan tó kú tọ́ ẹ pé ó ti wá ayé ti mọ̀ọ́mọ̀ alóhùn ni bàbá sìnkú o hmm. owó owó bí wọ́n ti sìnkú ọ̀dọ̀ ẹ̀ ní òde sí hmm. wọ́n á ní eh, ok àwọn bẹ́ríà nìkan yóò ti kọ́kọ́ yọ owó bàbá ni o <laughs> yóò yọ owó pé èmi owó bàbá mo ti yọ five million sẹ́gbẹ́ kan owó bàbá nìyẹn kó tó wá di pé eh, owó ta ná owó ta fi pelére gbogbo eléyìí àdádálẹ̀ ntọ́lọ́n fẹ́ jẹ́ àrònú ń pa òkúta yọ gbogbo òun yọ owó bàbá àsìkò ibi tó lọ tó kọjú sí tọ̀mọ tí ń lọ bá pàdé ńbẹ tí wọn náà lọ bẹ̀ ń jọkàn gbogbo orú àwọn nǹkan báyìí kí àti wàá dájọ́ sí i a wàá pelére a wàá gbogbo orú ìyún à ń fìyà jòkú ní àrùn kú lọ́wọ́ nítorí pé alukurani lówi wọn kìtùbù máa kọ́dàmú wà á sàrà hù ntòkù bá ṣe kó tó kú yọ gbẹ̀sẹ̀ ntọ́ ń ṣe lẹ́yìn òkú yọ gbẹ̀sẹ̀ ìwọ òkú tó o tọ́ àwọn ọmọ rẹ nítọ́ kán má ṣàdúrà fún òkú òkú yà ìwọ tó o tọ́ àwọn ọmọ rẹ ńjọ́ tó ń bẹ láyé eléré nìwọ náà fi ń sẹlibrétì àwọn ìyá rẹ àti bàbá rẹ láti kìámọ̀ hmm. o sọ pé òun yẹ́yìn òkú rẹ padà ńjọ́ tí wọn náà bá kú eléré ni wọ́n fi yẹ́yìn tiẹ̀ náà padà wọn ní ṣàdúrà so máa kọ́ dààmú sára òun ni gbogbo eléyìí yóò sì ní ládàá kan tó gbà àmọ́ wọ́n bá ń ṣàdúrà wọ́n máa gba ládàá ilé tó o dálẹ̀ tí wọ́n ń ta bàbá àjẹ̀bú ń bẹ̀ ọ máa gba ládá ń bẹ̀ ń gbọ́ bá lọ tán hmm. ládá ìyá ọmọ wa bá wọ̀ náà ilé tó dálẹ̀ tí wọ́n ti ń ṣèbàjẹ́ ilé ijó ilé ọtí tó ti ń mutí hmm. bọ́ ọ bá kú tán ládá wọn máa sàn wá bọ̀ hmm. àwọn ọmọ rẹ tó já sí pé n tó kù táwọn mọ̀ pé táwọn lè fi celebrate bàbá àwọn ní pé ẹ̀já pelérí ẹja pé àwọn tí ó ṣe fàájì ká wá dá ọtí ilẹ̀ ká mú hmm. hmm. gò ká hmm. gégò gbogbo orú eléyìí láàdá ẹsẹ̀ ọmọ lọ́ọ́ bá òkú yóò sì mọ bá àwọn tí wọ́n ṣe àwọn méjì náà jọjì eléyìí ò sínú ìlànà pé bá a ti sìnkú à ń jẹ òkú ni ah, ah. àlàǹfààní kan tí a fẹ́ fi látara ṣe tí ò gbókù. Masha Allah ọlọ́run mọ́sàjà rí yín pé bàbá ọlá nàbí lọ́dọ̀ ọlọ́run lálá adúpẹ́ pọ̀ lọ́wọ́ yín fún pé àti ẹ̀ pé ẹ̀sìn dáwà lóhùn ọlọ́run mọ́sàbà adúpẹ́ fún yín ọlá nàbí lọ́dọ̀ ọlọ́run ẹ dákun ẹlòmíì lè tún ní ìbéèrè torí ọrụ pọ̀ lọ́rọ̀ lókùdé yìí ma pé n tẹ́ sọ nísìn ẹ̀ challenge ni ọ̀pọ̀lọpọ̀ àfáà ni wọ́n pè é àfáà tún sọ yìí àfáà sọ fún ara hmm. zero eight zero three hmm. four four four four one six one. ẹ bá ń wí lẹ́ẹ̀kan sí i. zero eight zero three four four four four one six látọ̀rọ̀ ìyá wa alhaja wa khadija suola wọn ní ká fún yín láṣọ ọ̀pá mẹ́fà kọlọmọsàbà fi san wọn lẹ́san rí àwọn òbí wọn tí wọn ní àmà fi sàdúrà fún ọlọmọsàbà kẹ́ wọn bá gẹ̀ wọ́n. bàbá wa dr professor ahmed bin salawudeen a fi ní alukur'an nìkan látọ̀dọ̀ wọn. Hmm, ìyá wa alhaja wa muslima abimbola wolawi a fi ní lódìdí alukur'an látọ̀dọ̀ wọn náà àti gbogbo fámìlì wọn kọlọ́n dákun mọ́sàbá kẹ́ bàbá wa alhaji alhaji wa badawiyu owolawi kọlọ́n mọ́sàbá fèrèjì wọn kọlọ́n bá sekú ní sinmi fún wọn ọlá nàbí lọ́dọ̀ ọlọ́run la hawla wala quwwata illa billahi alali rasul so aṣọ àǹkárá náà ọ̀pọ̀ mẹ́fà yẹn òun náà ni ẹ̀rí báyìí sẹ̀rí ọ̀nàrà tán ọlọ́run mọ́sàbá alibarika sí ọlá nàbí lọ́dọ̀ ọlọ́run alukurani látọ̀dọ̀ alhaji wa owolawi alukurani látọ̀dọ̀ bàbá wa ọlọ́mọ sọ fàlùbáríkà sí lálá hawla wala quwwata illa billahi al-ali al-azim ẹ bá dúpẹ́ fún wọn láàrin ìṣẹ́jú kan. ọlọmọṣẹ àṣàyàn lẹsẹ dáadáa àmín ya Allah àtàwọn àtẹyìn rabbana atina fid dunya hasanatan wa fil akhirati hasanatan wa qina adhaban nar subhana rabbika rabbil izzati amma yasifun assalamu ala mursalin alhamdulillah. tó ẹ lóyún fẹ́ wa á lọ sókè lọ́wọ́ ní sìngbà tá a bá padà dé ká wá sọ àwọn tó yọ jẹ ìbéèrè wa ní àná kí a sì sọ àǹsà ìbéèrè wa náà ọlọ́run mọ́sá gbọ́dọ̀ ẹnì kọ̀ọ̀kan wa ọlọ́run mọ́sá tó ní láṣẹ mọ́ fún wa o ẹ̀sùn ẹ̀kú kalẹ̀. ẹ káàbọ̀ padà sórí ètò yẹn ètò wa Ramadan Kareem hmm, mo rò pé ẹgbẹ́rún gbogbo àwọn nǹkan tí àwọn àfa wa yẹn nàná fún wa ní àárọ̀ yìí nípa ọ̀rọ̀ bí a ti ṣe sìnkú nílànà tẹ̀sìn Islam gbogbo àwọn nǹkan tó yẹ ká máa ṣe bókú wa bá kú gbogbo ẹ̀ náà àfa àti ṣe lálàyé fún wa yìí àwọn nǹkan tó yẹ kí táwọn retí lọ́dọ̀ gbogbo àwọn ẹbí òkú tẹ̀kẹ́ ṣe ní bẹ́kú bá kú ariwo kọ́ lọ́kàn ntọ́ kàn rèé èyí tẹ́ kọ́kọ́ yanjú ní tẹ́ kọ́kọ́ yanjú ni gbogbo àwọn afáwa ti yanjú fún wa lónìí ọlọ́run kọ́mọ́sà jẹ́mi wá ogun ọmọjà ti kan jùlọ báyìí ṣùgbọ́n afẹ́ akọ̀ á padà lọ́njọ́ kan náà ni ọlọ́mọjò ti yá wa ni alọ́run dákun kọ́mọ́sà sànú ẹnì kọ̀ọ̀kan wa gbogbo àwọn tó ti lọ náà kọ́lọ́ mọ́sà bá wa kẹ́ wọn kọ́lọ́ bá wa foríjì wọn ọlá nàbí lọ́dọ̀ àwọn afáwa náà ọlọ́mọ àsanwó lẹ́sàn gẹ́gẹ́ bẹ́ẹ̀ tí mo bá ṣe máa ń parí ètò wa lọ́dọọdún ní bàbá fẹ́ parí ẹ̀ náà ni pé abala ìbéèrè wa á sọ ìdáhùn sí ìbéèrè tí a béèrè kọjá hmm, a sì gbìyànjú láti tún béèrè ìbéèrè míì <laughs> ìbéèrè tí a béèrè ní àná mo fẹ́ sọ ánsà rẹ̀ hmm, àwọn tó gbà á àti pè nínú wọn láti wá gba ẹ̀bùn wọn tí mo sì lérò pé pẹ̀lú ogun ọlọ́run ṣáà láò bá a ṣe fún wọn lẹ́bùn wọn á padà fi hàn yín tó bá yá. abẹ́rẹ́ wípé mọ̀nà awọ́lọ̀ káfíìn min khalqillah alladhi an'ama Allah alayhi tálà kọ́kọ́ ẹni tó kọ́ ṣe kèfèrí sọ́lọ́hún tọ́lọ́hún sì sàánú ẹ̀ tó ṣẹ̀ dára fún ẹ mà kọ́kọ́ ẹni tó kọ́ ṣe kèfèrí sọ́lọ́hún àwọn kan ní fèrè ọ̀nà ni àwọn kan ní nàmúrúzù ni ẹni ọkọ́kọ́ kọ́ ṣàìmọ̀ọ́rẹ́ tó ẹ gbọ́n gbàdí tó sọ fọlọ́run ni gbàdọ́lọ́ ní kó forí balẹ̀ fún ádámà tó lóun ò nílé forí balẹ̀ ọlọ́run kí ló dé ó ní à kàlákítà ohun mi tí ni wọ́n kàlákítà ní mi náà rí ọlọ́run ò rí pé inú ẹ̀rọ̀fọ́ ló ti dá ni ó ti dé mi látara ná ní ilé forí balẹ̀ fún láéláé so ó gbẹ́rù gbọ̀nrí sọlọ́run òun làkọ́kọ́ ẹni tọ́kọ́ ṣe kẹfẹ́rí sọlọ́run mo ní ma súratu láti tó lákọ̀ bí súratu nàbí fil Qur'an súra kan bẹ́ẹ̀ náà al-Qur'an tó tún pè بيلون سكو يا أيها النبي لما تحرم ما أحل الله لك تبتغي مرضات أزواجك آه سورة هنا ننقل سورة التحريم هنا ننقل سورة النبي أم يبقى لك دا مبارك ما هي المدينة التي تقع في مركز القرى الأرضية إلو نمبلان بوغو أي مكانيو مكة المكرمة إلو مكان نمبلان بوغو أي ولن سكو إن أول بيت ودي للناس الذي ببكة مباركا Ọlọ́run náà ti sọ bẹ́ẹ̀ náà Al-Kùránì pé àkọ́kọ́ létà fi lélẹ̀ fáwọn ọmọnìyàn náà ní ti ń bẹ lu Mọ́kà yẹn gbogbo àwọn abẹ́rẹ́ mẹ́ta yẹn àwọn tó gbà àti pè wọ́n àwọn èèyàn pọ̀ náà tó ń gbà náà bọ̀ tó ń ti bẹ́ẹ̀ náà àwọn tó ti béèrè wọn sáré wọlé tó ti wọlé àwọn ni a pè láti wá gba àwọn ẹ̀bùn tí a nílẹ̀ fún wọn kí Ọlọ́run dákun kọ́ mọ́sàṣì dáadáa fún ẹjá sọ béèrè di ọ̀la ẹjá sọ béèrè di ọ̀la torí àwọn nǹkan míì tí a tún fẹ́ yanjú lónìí kí ọlọ́run dákun kọ́ mọ́sá gbàdúrà ẹnì kọ̀ọ̀kan wa ọlá nàbí lọ́dọ̀ ọlọ́run lálá ilaha illallah. àwọn adúpẹ́ pọ̀ lọ́wọ́ bàbá wa alhaji wa professor ahmed Bonu salahuddin aláṣẹ àtòlùdarí iléeṣẹ́ standard insurance consultant limited ọlọ́run níjọ́ bàjẹ́ o adúpẹ́ pọ̀ lọ́wọ́ yín. ìyá wa alhaji wa khadija suola ìyá àdínní owó adó adáwa foundation adúpẹ́ pọ̀ lọ́wọ́ yín o alhaji wa kúndà kọ́lé towó ìyá wa foundation àti gbogbo ẹ̀yin jàmáà wa pátápátá nínú ilé ọwọ́ àdúrà dáwà foundation mo dúpẹ́ pọ̀ lọ́wọ́ yín àwọn ìjọ Abubakar group nínú ilé ọwọ́ àdúrà mo dúpẹ́ pọ̀ lọ́wọ́ yín fún ìkúnlọ́wọ́ yín lórí ètò yìí ọlọ́mọsàbà dúpẹ́ fún yín fọlá nẹ́bí lọ́dọ̀ ọlọ́mọ ilaha illallah gbogbo ẹ̀yin group group Umar group ni Uthman group ni Ali group ni gbogbo yín náà ni mo kí o ẹ ṣeun ọlọ́mọsàbà wà pẹ̀lú yín gbogbo ẹ̀yin jàmáà wa nínú prayer group gbogbo yín náà la kí o ọlọ́wọ́n bá wa pẹ̀lú yín ọlọ́run ní fi sílẹ̀ bàbá wa alhaji wa abdulatifi ọyásípẹ̀ àtìyàwó wọn alhaji wa ọyásípẹ̀ adúpẹ́ lọ́wọ́ yín o ọlọ́mọsà bá dúpẹ́ fún yín wọ́n yá máa ṣàdúrà fún àwọn tó bí àwọn aláàjì wa sọláùdín owó ní kókó ọ̀yáṣípẹ̀ aláàjì wa síkírù láì ògùn tó yìnbó ọ̀yáṣípẹ̀ alhaja wa samiat ọ̀yáṣípẹ̀ àti ìyá wa alhaja fatima ọlásàndé hasan ọlọ́mọba wa kẹ́ wọn o ọlọ́mọba wa gẹ̀ wọ́n murtada akórèdé ọlọ́mọba wa kẹ́ wọn bá wa gẹ̀ wọ́n o ìyá wa alhaja wa mẹ́rìàm akórèdé ní àṣàdúrà fọ́kọ àwọn ọlọ́mọsà bá dúró tì yín alhaji wa lìgálí ọlọ́mọba akẹ́ bá alhaji wa lìgálí ọlọ́mọba akẹ́ wọn bá gẹ̀ alájà wa mùsùlùmí abímbọ́lá àyà owó làwí àdúpẹ́ pọ̀ lọ́wọ́ tí yín náà ọlọ́run mọ́sàbà wà pẹ̀lú ọlọ́run bá dúró tì yín ọlọ́run bá wà ọlọ́run ní sẹ̀rù báyìí ọlọ́run ẹni ọlọ́run bá lé yín náà alájà wa bàdàwí yù owó làwí ọlọ́run bá kẹ́ bàbá náà ọlọ́run bá wọn ọlọ́run bá fún wọn ọlọ́lá haúlà wàlà quwwata illa billahi al-aliyyil azim wọ́n gbọ́rọ̀ insha Allah lọ́la lẹ́tùn bá wa pàdé lórí ètò yìí bákan náà fáǹfààní ẹ̀yin tí ẹ bá fẹ́ pè mí bóyá ẹ̀yin náà fẹ́ kẹ́bùn wá fún wa àbẹ́yìn náà fẹ́ ràn wá lọ́wọ́ àbẹ́yìn náà fẹ́ kó nǹkan rẹ̀ wá fáwa náà ẹ then ẹ gbogbo ẹ̀yin tí ẹ ń pè mí fún pé ẹ nídìí ìrànlọ́wọ́ ẹlòmí ìpolówó là ń tó máa ti play ìpolówó wa pé ẹ ràn wá lọ́wọ́ lórí ètò ẹ wá sponsor program o ẹ lecture wa o n tà ń sọ pè pé ẹ ebi ń àti ìjẹun ẹ ẹ nídìí ìrànlọ́wọ́ o ẹ ní ah ọlọ́run kò tí ì sí nǹkan kan tán mú wá pé ká máa fáyín èèyàn tẹ́ ẹ bá ń béèrè fúnra lọ́wọ́ láti ta o kì í tí ì sí o àwọn náà là ń tún sọ yìí ẹni tó bá ń tóun náà bá fẹ́ ṣe ẹ lè pè wá ń pé iye báyìí a gbé kalẹ̀ gbogbo àwọn tó máa ń pè yín fúnra lọ́wọ́ yẹn ẹ máa bá a fi sànù wọn pẹ̀lú ọlọ́run lórí afẹ́fẹ́ náà láti máa announce láti máa pè yín pé kẹ́ wá gbà zero eight zero two three zero five five zero eight six fáwọn tó bá fẹ́ gbé polówó ọjà wa abẹ́yìn tẹ́ fẹ́ kún wa lọ́wọ́ lórí ètò abẹ́yìn fẹ́ kẹ́bùn wá fún wa zero eight zero two three zero five five zero eight six náà nọ́mbà tẹ́ pè mí sí. à ń lọ tó bá lọ́la insha Allah àwọn àtúmọ̀ pàdé lórí ètò yìí kan náà tá a kò ní Ramadan Kareem ma'as wa ila al